mo kì í káàbọ̀ sí àjà àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ní ìpín ti jáde sí láti rí dájú wípé nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe kí wọ́n máa ṣe dáradára kí wọ́n lè rí ọ̀rọ̀ rere sọ nípa wọn bí wọ́n bá fi ayé sílẹ̀ ọ̀rọ̀ wọ̀nyí ló ń jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ìpínlẹ̀ Ògùn níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti àwọn ìjọ tó ń ti àwọn ìlú gbogbo ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti kẹ́dùn àti láti ṣe ayẹyẹ ìkẹyìn fún bàbá náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré ni abletive adédìméjì òun ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun jẹ́ arẹwà ọkùnrin látìgbà tí òun ti wà lọ́dọ̀ọ́ abletive ló fi àwòrán ìgbà tó ń bẹ lọ́dọ̀ọ́ tó sì wà nínú aṣọ kóòtù kan sórí ìtàkùn ayélujára bí ó tilẹ̀ jẹ́ wípé àwòrán òun jẹ́ èyí tó ti pẹ́ jọjọ síbẹ̀ ó sọ wípé níṣe ni àwọn obìnrin máa ń rọ̀gbà yí òun ká bí òun ti rẹwà tó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń fi àkòrí àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn sí abẹ́ fọ́nrán fídíò èyí tí ìlú mọ̀ọ́ká òṣèré ni Mide Martins fi sórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí bí ó ti fi fọ́nrán fídíò ọkọ rẹ̀ ìyẹn àfi ìsọwọ́ sórí ìtàkùn ayélujára náà ní ibi tí ọkọ rẹ̀ ti ń jó ó sọ wípé èwo ni wọ́n ń yí bí ìgbà tí ènìyàn bá ń yí stẹ́rìn ọkọ̀ yìí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń fi ẹ̀rín dá lóhùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé ìfẹ́ tó ń bẹ láàrin yín ò ní bàjẹ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà Regina Daniel òun ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti tako àwọn àhesọ ọlọ́kan òjọ̀kan tó ń lọ lórí ìtàkùn ayélujára látàrí ẹ̀sùn èyí tí Jaruma fi kàn wípé òun san owó iṣẹ́ fún síbẹ̀ kò sì bá òun ṣiṣẹ́ yìí Regina Daniel ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé ní kíkún àwọn ìdí tí òun kò ṣe ṣe àwọn iṣẹ́ èyí tí Jaruma gbé fún òun ó sọ wípé gbogbo rẹ̀ fẹ́ já sí irọ́ látàrí wípé àwọn ìlànà tó gbé kalẹ̀ fún òun láti tọ̀ jẹ́ èyí tó lè mú ìkọminú wá fún àwọn ará ìlú bíi píparọ́ ohun tí kò ṣẹlẹ̀ lílu ọkọ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní nítorí ìdí èyí lóhun ò ṣe ṣe ohunkóhun nínú gbogbo iṣẹ́ tí ó gbé fóun láti ṣe lẹ́yìn ìgbà tó ti sanwó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọkọ̀ tóyìn àjẹyẹmí ìyẹn kọláwọlé àjẹyẹmí ló fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òní yìí gan lòun yóò dá àríyá rẹpẹtẹ sílẹ̀ nípa ọjọ́ ìbí òun bí a kò bá gbàgbé wípé nílọ́ọ̀lọ́ yìí ni kọláwọlé àjẹyẹmí lé ọdún kan lókè èèpẹ̀ ṣùgbọ́n ó fi ìtàkùn ayélujára rẹ̀ ní àná òde yìí ṣàlàyé wípé òní yìí gan lòun yóò tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àjọyọ̀ tó ń ti ayẹyẹ sílẹ̀ lórí ọjọ́ ìbí rẹ̀ ìlú ìbàdàn ló sì sọ wípé òun yóò ti ṣe é ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún the emperor èyí tí gbogbo ènìyàn mọ̀ sí Dàmọ́lá Ọlátúnjí tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn wípé nínú ohun gbogbo tí ẹ bá ń ṣe ẹ jẹ́ ká rí dájú wípé à ń jẹ́ kí sùúrù dun ìbínú tó lè wù ó wà nínú wa Dàmọ́lá Ọlátúnjí ló fi fọ́nrán fídíò ṣàlàyé ọ̀rọ̀ yìí látàrí bí ó ti ṣe àfihàn bí ẹnìkan ti ṣàlàyé nítorí owú jíjẹ àti ìbínú tó sì gba ẹ̀mí ọkọ rẹ̀ ẹ jẹ́ jẹ́ wò díẹ̀ nínú ẹ̀. wo ẹwọ wúmà tí mo ẹ̀ wo ìpẹ̀lọ́kọ ẹ̀ ó jọ lọ Dubai ni o ó jọ lọ Dubai wo wọ́n ti fẹ́ra wọ́n sí o ti pẹ́ gan ó jọ lọ Dubai bó ṣe padà dé ló gbọ́ pọ́kọ̀ ẹ̀ fún yàn kan lóyún ẹ ní kí ló ṣe ó gbọ́ pọ́kọ̀ ẹ̀ fún yàn lóyún báyìí ibi tí òjò wù ti dé gangan nígbà tó dé báyìí ó dẹ̀ méṣù ọ̀ ó fi oògùn oorun sínú tí ìfọkọ̀ ẹ̀ nígbà tọkọ ẹ̀ máa mu oògùn oorun yẹn ẹni kí ló ṣe nígbà tọkọ ẹ̀ sùn lọ tó wà ní òò ó dẹ̀ lọ gbé áyọ̀nù kaná gbogbo nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ ó dẹ̀ fi ayọ̀nù jó ẹni tá a sọ ẹ ti jáde láyé o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀dọ́mọdékùnrin akọrin kérúbù àti sẹ́ráfù ni ìyẹn toyib tí ìtàkùn ayélujára rẹ̀ ń jẹ́ toyib mighty ló ti fi ìtàkùn ayélujára náà dúpẹ́ púpọ̀ lọ́wọ́ akọrin ni belashmoda wípé òun mọ rírì bó ti ṣàbẹ̀wò sí iléèwé òun láìrò tẹ́lẹ̀ belashmoda ló ṣe àbẹ̀wò sí iléèwé toyib lára àwọn ohun tó là kalẹ̀ fún ọjọ́ ìbí rẹ̀ tó ṣe jẹ́ wípé toyib láǹfààní láti dúró níwájú rẹ̀ láti kọrin àti láti kí i pẹ̀lú léyìí tí toyib sọ wípé nínú ìrírí tóun ti rí èyí tó jẹ́ ọ̀kan pàtàkì ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. bá a tó lè já ìbọnú mi bẹ́ẹ̀ la rà wá ipá tún ti já ẹ mọ́ èyí ná ẹ máa tún ṣe ẹ̀mí nìyí sí wàrà ẹ láàfin ìka iná gbàjá wa agbára ọlọ́run náà ní ìbìlá wà á dáàbò ọdọọdún náà rórógbó ọdọọdún náà rọ ọmọbì lórí àjọ ọdọọdún náà máa rí yín ìjà aláàmì ní sáìpà ìjà wà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré ni Lékan Ọlátúnjí ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ láti gbàdúrà fún àwọn ènìyàn wípé àwọn tí kò ní olùrànlọ́wọ́ tí kò jogún bá ohunkóhun tó jẹ́ wípé fúnra wọn ni wọ́n ń làkàkà láti dìde láyé wípé kí Olódùmarè kó gba àdúrà wọn kó sì sọ wọ́n di ènìyàn Lékan Ọlátúnjí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi eléyìí ṣe àdúrà fún àwọn olólùfẹ́ àti gbogbo àwọn ènìyàn pátápátá wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wà tí wọn kò jogún bá ohun ohunkóhun tí wọn kò bá ohunkóhun nílẹ̀ gẹ́gẹ́ bí ogún lọ́wọ́ bàbá tàbí ìyá tí ó sì jẹ́ wípé fúnra wọn ni wọ́n ń dìde tí wọ́n sì ń làkàkà láti fi eléyìí ru wọn sókè ló ṣe fi àdúrà yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa ṣe àmín ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀kan nínú àwọn òṣèré lórílẹ̀‐èdè yìí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ ọbátidé kelvin ọbazi ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé wípé lọ́pọ̀ ìgbà ọlọ́run a máa lo àwọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ kí wọ́n wá tọrọ ìrànlọ́wọ́ kí ènìyàn pẹ̀lú kó lè ní àlàjá àti àṣeyọrí olólo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán ara rẹ̀ sórí ìtàkùn ayélujára náà èyí tó ní àkórí pàtàkì lára wípé olúwa a máa lo àwọn tó nílò ìrànlọ́wọ́ àwọn aláìní ní láti ṣí ilẹ̀kùn ayọ̀ fún oníkúlùkù lẹ́yìn tó tẹ̀síwájú wípé ohun tó dára ni kí àwọn ènìyàn pẹ̀lú kẹ́kọ̀ọ́ láti máa ran ènìyàn lọ́wọ́ nítorí wípé ọ̀nà sí ìbùkún ni eléyìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní òṣèrékùnrin ni Muideen Ọ̀làdàpọ̀ ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ jáde ní ilé ẹ̀kọ́ Unilag láìpẹ́ yìí tí àwọn ènìyàn sì ń kí ikú oríire rẹ̀ olóòtú ti lo ìtàkùn ayélujára náà láti fi àwòrán mìíràn sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àlá ẹni tí ó jẹ́ kí ó ṣeéṣe fún òun láti tún rí ọdún tuntun nínú ayé ó ṣàlàyé síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti ìdààmú lòun ti bá pàdé ṣùgbọ́n tí Olódùmarè mú òun borí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń fi àdúrà àti ìkíni ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí Muideen Ọ̀làdàpọ̀ ajá balẹ̀ mẹ́wàá lórí tẹlifíṣàn Orísun sọ wípé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdún mẹ́wàá wa fún ti àsìkò yìí ẹ jẹ́ ká tún jọ pàdé nígbà mìíràn ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ ká máa rántí wípé má sọkún nítorí ẹni tó fi ọ́ sílẹ̀ nítorí pé ó fún ọ láàyè láti wá ẹlòmíràn tó sàn jù lọ ni ṣé ògo rẹ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.